adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba ọba tí ó ṣe nírọ̀rùn fún wa láti pàdé láti lè jòkó láti lè máa ṣe àlàyé nípa àlékún àgbọ́yé ọ̀rọ̀ ẹ̀sìn wa so eléyìí orí ńláńlá ni fún ẹni tí ọlọ́run bá fún ní irú àǹfààní bẹ́ẹ̀ kó ṣe pé ó rí àyè láti lè máa jòkó láti máa wá àlékún nípa ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ torí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọ̀rọ̀ nípa ayé náà ni sí kankan kankan ni wọ́n sì mójútó pé láti ṣe àtúnṣe rẹ̀ dáadáa àmọ́ láti mójútó ọ̀rọ̀ alkiyama ọ̀rọ̀ ẹ̀sìn yàn pàtàkì jùlọ tó ní ṣe pẹ̀lú àkídà ẹni pé àdìsọ́kàn nǹkan tí ó wọ́n ni ní àwùjọ sí kọ́nà kan ṣàṣì nírọ̀rùn fún wájú báyìí lọ náà tíra sheikh islam Taymiyya rahimahullah tí a ń bá kíkà rẹ̀ lọ níbi tí òun náà ní tíra al-aqidatul ibi tí a bá dé òun náà ni ní ìjẹjọ aṣọ nípa ọ̀rọ̀ alkiyama tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ alhisab ìṣe ìṣirò iṣẹ́ ṣe ìṣirò iṣẹ́ àwọn kan tó sopọ̀ mọ́ náà ni aṣàlàyé pé bí olúwa subhanahu wa ta'ala bí ó ṣe dáwọn kálukú dúró tí ó sì máa bí oníkálukú ní ìṣirò iṣẹ́ tó ṣe ẹni tó bá jẹ́ kẹfìrí tó jẹ́ ẹni tí kò ṣètò ọlọ́wọ́n ọba ó ń tọ̀ ọ́n yóò bá ẹ̀san rẹ̀ ní ẹ̀san burúkú ẹni tó bá ń jẹ tó ń tẹ̀lé ẹ̀san ọlọ́wọ́n ọba ó ń tọ̀ ọ́n lórí ẹ̀san rẹ̀ ní pípé tí ó jẹ́ ẹ̀san rẹ̀ ibi tí a wá ká lónìí irun náà tó ní ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọjọ́ gbìndẹ̀ òun al-imanu قال المصنف رحمه الله وفي عرصات القيامة الحوض المورود للنبي صلى الله عليه وسلم ماؤه أشد بياضا من اللبن وأحلى من العسل آنيته عدد نجوم السماء طوله شهر وعرضه شهر

kírú ẹ̀ kọ́ fẹ́ yé wa òun náà níbi ààyè ibi múmi ààyè omi àmọ́ haud náà ni anabi sallallahu alayhi wa sallam náà ló pè ìyẹn gbọ́dọ̀ wá ní ìgbàgbọ́ sí haud yìí ipe ààyè omi nǹkan bẹ ní ọjọ́ ìgbéǹde alkiyama so ọ̀rọ̀ nípa ìgbàgbọ́ rẹ̀ wàbàyánù sùfàtì àti àwọn àlàyé bí omi yẹn ṣe rí náà ni ní tí a fẹ́ sọ̀rọ̀ lélẹ́rí sheikh islam Taymiyya rahimahullah wọn ni wọ́n fi arasati al-qiyamah wọn tó bá di ní gbangba ìdájọ́ al-qiyamah ẹni pé tó bá di níbi tí àsìkò tí olúwa bọ́ tó lọ bá kó wa sí ibì kan ní gbangba al-qiyamah àbàtà ń bẹ níbẹ̀ yẹn ni pé omi wà níbẹ̀ al-mawrudu lin-nabi sallallahu alaihi wasallam tó ṣe pé anabi sallallahu alaihi wasallam yóò wọ ibẹ̀ lọ lè mú ibẹ̀ lànàbí ó ti mú mi máa uhu ẹni wọ́n ní al wa hawd yaridu al-mu'minun min ummatihi muhammad sallallahu alaihi wasallam ẹni bí kìí ṣe pa anabi nìkan anabi ọwọ́ bẹ̀ láti lọ lè mu omi àwọn tó wọ́n ń jẹ́ àlèwúmọ̀ rẹ̀ náà gbogbo àlèwúmọ̀ rẹ̀ náà wọ́n tẹ̀lé wọ ibi omi yìí láti fẹ́ lọ mu omi ṣùgbọ́n náà ó tún wà nínú hadith mi tí anabi sallallahu alaihi wasallam sọ ipe anna li kulli nabiyyin hawda anabi ní gbogbo anabi ọlọ́run kọ̀ọ̀kan náà làwọn náà ní ààyè ìmumi tiwọn. ولكن حوض نبينا أكثر واردا أمست النبي صلى الله عليه وسلم òun ni àwọn tí ó wọ̀bẹ̀ wá mú wọn pọ̀ jù torí pé kí ni ó ṣẹlẹ̀ ní pẹ̀lẹ̀ anna ummatahu alladhina taba'uhu akthar min ghayrihim torí àwọn tí wọ́n tẹ̀lé tó tẹ̀lé anabi sallallahu alaihi wasallam àlùmọ̀ tiẹ̀ náà pọ̀ jù gba àlùmọ̀ lọ ṣe pé anabi sallallahu alaihi wasallam hadith kan nù sahih bukhari àti muslim ó ní òun sùn ní ojú oorun òun wá rí tí ànábì ọlọ́mọba kan kọjá àwọn míì kọjá lóríṣiríṣi ẹlòmíì ó lè jẹ́ kó bóyá èèyàn tí ò tó mẹ́wàá náà ni ó tẹ̀lé ó lẹ́lòmíì títí ẹ̀ kò tí ẹ̀ ju bí èèyàn kan sí mẹ́ta lọ ẹlòmíì lòmíì èèyàn méjì lẹ́yìn ẹlòmíì lòmíì nìkan yẹn ni pé àwọn tí wọ́n rí pé tó dáhùn dáwà wọn ó ní àní sọ̀rọ̀ sọ́làm ní pé ẹlòmí ti ẹ̀ kọjá lánàbí ọlọ́run ọba mi tẹ́nìkankan ọ̀tẹ̀lé e. tí bí kò rí ẹnìkankan pè nígbà tó wáyé àwọn kan retí àwọn kan gbọ́ wa tán pọ̀ pé ti mù nígbà tí wọ́n pọ̀ òun wá rò pé àwọn ìjọ tèmi ni sọ̀ní sọ̀rọ̀ ọlọ́run wa sọ fún un pé hadha Musa wa ummatuhu ipe anabi Musa nù àtàwọn ìjọ tiẹ̀ onígbàtí ó tún yàtọ̀ àwọn náà lọ tán àwọn ìjọ mi tó ń bọ́ àwọn náà tó pọ̀ pèsè mu wọn tó rò pé àbí ìjọ tòun ni wọn ni hadha Isa wa ummatuhu wọn ni anabi Isa nù àtàwọn ìjọ rẹ̀ so anẹ́sọ̀ sọ́lọ́m ní kígbà tó wáyá èyí dìbì sàwádìí àyàwọ̀m mọ́ wá rí àwọn ìjọ kan wọn náà tó ń pọ̀ gan-an ṣùgbọ́n ẹni lọ́wọ́ sọ fún pé àwọn ìjọ tiẹ̀ ni wọ́n ń bọ̀ yìí ipe ìjọ tóun yóò pọ̀ ju gbogbo ìjọ lọ so náà ni anẹ́sọ̀rọ̀ sọ́làmù fi sọ pé tanakahu wa inni tanazalu wa tanakahu tanakahu wa tanazalu wa inni mukathirun bikumul umam anabi ni ẹ máa fẹ́yàwó bákan náà ẹ máa bímọ kọmọ pọ̀ torí pé anabi tó bá jọ́gbìn alkiyama máa fi pípọ̀ yẹn ṣe fáàrí màtí púpọ̀ ń ṣe fáàrí láàrin àwọn so àdìsí mo kà yìí tí àwọn afá bá ń ṣàlàyé àwọn ẹ̀kọ́ tó wà ń bẹ̀ so iyo wò túmọ̀ sí pé àìrẹ́ nìkankan gbọ́ kí ẹni tí ń ṣe dáwà ọmọ wa banújẹ́ síbáwọn ànábì ọlọ́run ọba ni bó ṣe lè kó rí òòlé ní pé ọmọ dáwà ṣùgbọ́n ànábì ọlọ́run so anabi lóhun rà anabi ọlọ́wọ́ bá mi kò tí ẹ̀ sí ẹnìkan kan lẹ́yìn rẹ̀ so túmọ̀ sí pé kí yóò ṣàjíṣẹ́ tèèyàn kí yóò ṣe tèèyàn náà ni so bí ilé yóò ti mọ̀ pe àti pé à ń jẹyàn pa àwa ń ra eh. ẹ̀ẹ́ yóò wọ̀n nídìí nípa ọ̀rọ̀ dáwà ṣáàṣì nǹkan tí ọlọ́wọ́ bá bá rán wọ̀ kí òun ṣe so látara àdéhùn tí mo kà yí náà nínú ni mo fẹ́ lé kẹ́pọ̀ mọ́ àdéhùn yìí tí wọ́n ní pé gbogbo ànábì ọlọ́wọ́ ọba ló ní háùdù tiwọn àmọ́tìta náàbì sallallahu alaihi wasallam òun ní ọ pọ̀ jù láwọn tí ó wọ bẹ̀ kí ni ó fà á torí pé ìjọ tiẹ̀ náà òun náà lọ pọ̀ jù fayariduhu min ummatihi almutamassiqun walmuttabi'una lahu haqqa jẹ́ ẹni tó ṣe pé wọ́n dún ní máa ẹ̀sìn ọlọ́run ọba tí wọ́n ń tẹ̀lé anabi sallallahu alayhi wa sallam ní òdodo ìtẹ̀lé yẹn ni pé tó bá ṣe pé nílé ayé gbogbo ẹ̀sìn rẹ̀ bá nábi ṣe ń ṣe náà ní ń sìn yẹn ni tí ara àwọn tí wọ́n wà ní ibi tí odò yẹn wà tí wọ́n bá ní sọ̀rọ̀ sọ́làmù wọ̀bẹ̀ ni àmọ́ wọ́n lé àwọn tó ṣe pé àwọn tí ó tẹ̀lé ànábì tó ṣe pé wọn tẹ̀lé àbí wọ́n ń tẹ̀lé níbì kan wọ́n ra tún yapa rẹ̀ láwọn ọ̀nà tó pọ̀ fáwọn èyí òun ní láǹfààní láti lè tẹ̀lé ànábì sallallahu alaihi wọnú ilé omi yìí láti bá a mú níbẹ̀ àwọn tí wọn ò ṣe súnà nàbì sallallahu alaihi wasallam nínú àwọn oníbídà wọn ni tó ṣe pé bídà wọn ó lágbára débi pé wọn ti pa ẹ̀sìn ìlú júdà àbáwọn tó ṣe pé wọn ń ṣẹbọ àwọn tó ṣe pé wọn ò tiẹ̀ sọ pé àwọn tiẹ̀ rí ànábì lẹ́nu táwọn ń tẹ̀lé sùúrù àwọn ọmọ nìwọ̀n yìí wọn ò lè tẹ̀lé ànábì sallallahu wọ inú àlìjánà Al-Imam Ibn Taymiyyah rahimahullah wọn bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé omi yìí wọ́n ní máa uhu ashaddu bayadan wọ́n ní omi omi àbàtà yẹn ó ń funfun gan minal labani ó funfun ju wàrà lọ wa ahla omi yìí tó wá dùn minal asali ju oyin lọ ó dùn ju oyin lọ aniyatuhu àwọn kọ́ọ̀bù tó mọ̀ fi mú adadan nujumi sama ọ̀pọ̀ rẹ̀kẹ̀tẹ̀ bí òǹkà ìràwọ̀ sama ọ̀pọ̀ ní ọ̀pọ̀ rẹ̀kẹ̀tẹ̀ bí òǹkà ìràwọ̀ sama anábì tó ń ṣàlàyé nípa tóòlùhù gúngún rẹ̀ yẹn ni pé bó ṣe gùn tó ṣáhàrùn ìrìn oṣù kan ni yẹn tí yóò ní ní oṣù kan náà ló fi gùn wà ẹ́rùbùwú ṣaharun bó ṣe fẹ̀ tó náà ìrìn oṣù kan ni man yashrabu minhu sharbatan ẹni tó bí lè mú kẹ́ẹ̀kan níbẹ̀ la yadhmau ba'daha abadan ẹniyẹn kò ní gbẹ̀ngbẹ̀ mọ́ láéláé bí Ànábì sallallahu alaihi bó ṣe sí ìròyìn alahawd náà lélẹ́yìn ń nínú Sahih Muslim tí anabi sallallahu alaihi wasallam tó ṣe àlàyé rẹ̀ síbẹ̀ tó ìmẹnu Bukhari náà bẹ́ẹ̀ náà tí anabi sallallahu alaihi wasallam tó ṣàlàyé alahawd tí ẹni pé wọn ní pé àwọn àlèwúmọ anabi sallallahu alaihi wasallam àwọn ni wọn wọ ibi àbàtà yìí yẹn ni pé níbi àyè omi yìí láti mú mi àwọn àlèhùnmà ní sallallahu alaihi wasallam kọ́dà nẹ́bì ni ó ma pè wọ́n pípé yọ́yá má ti ń wọlé tó ànẹ́bì sallallahu alaihi wasallam àwọn kankan wá ṣẹlẹ̀ níjọ́ yìí ò ní pé àwọn tó bá ń jẹ́ àwọn ẹni tó ń ṣe ẹbọ àbáwọn tó ń ṣe bẹ́dà tó ṣe pé bídà àwọn yẹn gbé wọn dé ipò pé wọ́n ń ṣẹbọ wọ́n ń ṣe kúfúrú pẹ̀lú bídà àwọn irú àwọn báyìí tó bá dijọ́ yẹn wọ́n máa lé wọn kú níbi àbàtà yìí anabi sallallahu alayhi wa sallam òun ni ọmọ wa dá àwọn mùsùlùmí mà àwọn àlùmọ̀ rẹ̀ ọmọ dá wọn mà bí alamat bí alamat kudu àpẹẹrẹ tánàbí fún mi dá wọn mà ni pé àpẹẹrẹ àlùwàlá torí pé kí gbogbo mùsùlùmí ní ọjọ́ yìí yẹ túnà gurran muhajjalin wọn ó dé ní ẹni tó ṣe pé ojú wọn yóò funfun bákan náà ọrùn ọwọ́ wọn yóò funfun ẹsẹ̀ wọn yóò dà funfun lọ́tọ̀ gbogbo tó máa ń fi àlọ́ lásìwọ̀n gbogbo ó dà funfun lọ́tọ̀ tọ̀ wọn náà ń pè ní gọ́rọ́ mọ̀ẹ́jẹ̀lín nígbà náà sọ̀rọ̀ sọ́lá wọn ti sọ́n gbogbo pé ti ummati yawmal qiyamati gọ́rọ́n mọ̀ẹ́jẹ̀lín anábì ní àwọn ọmọ lẹ́yìn mi àwọn àlè wíwá táwọn ó dé tí wọ́n dé njọ́ yìí gurran muhajjalin wọ́n dé ní ẹni tí ojú rí ó funfun gbòò min athari al-wudu nítorí omi àlọ́ àlá nítorí àlọ́ látà máa ń ṣe anábí wọn ni faman istata'a minkum an yutila ghurratahu falyaf'al anábí ni tó bá lè jẹ́ kí ìmọ́lẹ̀ àlọ́ àlá tiẹ̀ kó á dáadáa kó yà ṣe bẹ́ẹ̀ anábí ni kó ṣe bẹ́ẹ̀ yẹn ni pé kíyàn ó ṣe kó sún sókè dáadáa ní àyè àlọ́ láti yẹn bá ń ṣe tó nítorí ọ̀rọ̀ tí Ànábì sallallahu alaihi wasallam sọ yìí ṣáàbù tá à ń sọ yìí àwọn àdìs tó pọ̀ náà lọ́wọ́ fún ó ń bẹ nínú àwọn àfáìsìn tí wọ́n lóhun náà ni alkawthar tó ló bá sọ́nà Qur'an tó ní inna a'tainaka alkawthar àmọ́ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó ṣe pé kò múlẹ̀ ni torí pé haud òun yàtọ̀ sí alkawthar so ọwọ́ ẹnbẹ́ bákan náà anabi sallallahu alayhi wa sallam bí tí ọ̀rọ̀ ẹni ọ̀rọ̀ ṣáwùdù yìí dé anabi ṣàlàyé bí ó ṣe funfun tó bí ó ṣe dùn so bákan náà àwọn kọ́ọ̀pù rẹ̀ anabi ní ó pọ̀ gẹ́gẹ́ bí àwọn ìràwọ̀ sánmà anabi ní omi rẹ̀ ó funfun ó dùn ju ẹ ó funfun ju wàrà lọ so bákan náà ó dùn ó dùn ju oyin lọ sọ anabini tó bá mú bẹ́ẹ̀ ń tọ̀hún kò ní gbẹ̀ngbẹ́ má kò ní gbẹ̀ngbẹ́ má kankan hatta yẹ̀dẹ̀ fún alìjánà ta tí ó fi wà alìjánà ẹni kí ògbó ní gbẹ́ ìrọ̀rùn ọba tó bá ti pé ẹ̀mú ìpínṣẹ́ mà ń tẹ́ fi mọ pàtàkì ṣáòdò yìí onífẹ́ anabi sallallahu alaihi wasallam ẹ̀rí pa ti kà síwájú tó bá di níjọ́ yìí ọlọ́mọba subhanahu wa ta'ala níjọ́ gbin alkiyama yóò pa oníkálukú tì yóò wá dẹ òun kalẹ̀ tí àwọn màláíkà bá ń bẹ ọlọ́wọ́n àti gbogbo mẹ̀dámẹ́nìyàn tí wọ́n bá lọ sọ́dọ̀ anabi adam wa anabi musa anabi isa anabi ibrahim anabi nuh tí gbogbo wọn nípa àwọn olè dọ́dọ̀ ọlọ́wọ́n bá wọ́n sọ wá sọ wá sọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam anabi ni wàá sípè kọ́dà ń jọ yìí nínú hadith wa nù sahih bukhari anabi sallallahu alaihi wasallam ni pé kò sí ọ̀rọ̀ ọ̀rọ̀ táwọn ló sì máa sọ ní wọ́n kàn máa sọ ni pé allahumma sallim sallim pé ọlọ́run ò mọ̀láwà ọlọ́run mọ̀láwà ní tí ó ń kálukọ́ máa sọ jáde nù kò ní ju báwọn náà lọ sọ àdúrà ló ń kálukọ́ ní àwọn anábì ọlọ́run ọba yẹn náà mọ̀ sí gbogbo ẹ̀yẹ yòókù àwọn tẹ̀ ní rí wọ́n dẹ́ àlìjẹ́ alahawd àwọn tí wọ́n tẹ̀lé náà ni gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí gidi tó ṣe pé ẹbọ ẹbọ kúfúrú kò sí nínú islam rẹ̀ subakana bẹ́dà tí ó sọ di lẹ́bọ tí ó sọ di kẹfìrí kò sí nínú islam rẹ̀ kódà nabi sallallahu alayhi wa sallam ó sọ débi pé yushaadu min ummati alhawd anabi ni wọ́n máa lé àwọn kan kú nínú àbàtà nípínú hawd yìí ìgbà bá wọ bẹ́ẹ̀ táwọn ènìyàn náà rọ́ tẹ̀lé ẹkàrí kí wọ́n kà máa lé wọn ni gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń lé ràkúnmí kò níbi títí mú mi ṣe pé pé àwọn kan kó ràkúnmí wá nìsín wọ́n wá jẹ́ pé ràkúnmí ràkúnmí kan wá bẹ́ẹ̀ bí ó ṣe máa nà níbi pé kúmbì kúmbì ànábì níbẹ̀ ni wọ́n ṣe máa na wọ́n ṣe máa lé àwọn kan kù nínú níbi haudu yẹn tó àwọn tó bá lé kù níbi haudu ànábì mo wá rí wọn pé à ànábì mo wá pariwo pé ummati ummati ummati ummati pé àwọn ẹni yìí àwọn èèyàn mi ni àwọn ìjọ mi lélẹ́yìí so àwọn ẹni wọ́n ma wọn mọ̀láìkọ̀ mọ́ dá lóhùn pé àwọn eléyìí lam tadri aw innaka la tadri ma ahdathu ba'dak ọmọ nǹkan tí wọ́n ti ṣe lẹ́yìn rẹ̀ ni ẹni kí wọ́n ti dá ìdákúdálẹ̀ innahum lam yazalu murtaddin wọ́n ti pẹ̀yìn dá lẹ́yìn ìgbà tí wà nábì lọ tán mundu faraktahu bàtó ti fi wọ́n lẹ̀ làwọn ti bẹ̀rẹ̀ sí ya oríṣiríṣi anabi sallam bó yìí sọ̀rọ̀ yẹn gangan anabi ní inna utati firqatun min ummati fa idha qaribu min al-hawd anabi láwọn kan ń kura wọn dé wọn tẹ̀lé mi tán bá ti wá débi àbàtà ń bẹ hawd ń bẹ omi tán fẹ́ mú mi uhila bayni wa baynahum wọn bá máa wọn bá máa di wọn máa dán padà thumma tati firqatun thaniya àwọn mi ò tún dé fa idha qaribu tó bá ti di pé wọn bá ti pa àwọn fala arahu yakhlusu ilayya illa kahamil ni'am mi wá rí wọn wọn ò ní rí ibi dọ́dọ̀ mi àbí ẹni pé wọ́n mọ̀ lé wọn bí ẹni pé wọ́n lé rànkúnmí ni tí wọ́n fi sáfẹ́ kó wọ àrùn ibi tí àwọn èèyàn ti mú omi so eléyìí kí ni ó fà wọn náà ni pé nítorí pé wọ́n ti yí padà wọ́n ti dá oríṣiríṣi kalẹ̀ lẹ́yìn ìgbà tí anabi sallallahu alaihi wasallam kú tán nípa ẹ̀sìn rẹ̀ pé ẹ̀sìn anabi sallallahu alaihi wasallam ẹ̀sìn islam wọ́n ti yí padà náà ni mùsùlùmí ó fi gbọ́dọ̀ jìnnà sí gbogbo nǹkan tí bá ń jẹ́ àdáadáalẹ̀ tí ń jẹ́ bídà tó ṣe pé àwọn èèyàn ti fi lú ẹ̀sìn yìí papọ̀ tó ṣe pé ti ń jẹ́ ojúlówó ẹ̀sìn Islam gan èèyàn fẹ́ da màmá èèyàn fẹ́ da màmá sorú ìjìyà tí ó ṣẹlẹ̀ sí wọn òun náà nù àwọn míì wà máa ń lorú ayà yìí ipé ó túmọ̀ sí pé oníbídà kìfìrí ni torí pé kí kò ní ríbi wọ ibi health bẹ́ẹ̀ ni oníbídà tó bá ṣe pé ó bá ń ṣe bídà rẹ̀ dépò kẹfìrí tó náà ni náà fàáfin ní pé ah, lam ta'rifu ma ahdathu aw lam tadri ma ahdathu ba'dak ọmọ ìdákúdà táwọn ti dá palẹ̀ lẹ́yìn rẹ̀ yẹn ni pé wọ́n kàn rúkú àwọn àlèwúmọ̀ rẹ̀ ni àbáwọn eléyìí wọ́n ti yí padà nǹkan ń ṣe bí wọ́n sì fi wọ́n lẹ̀ mọ́ o wọ́n ti yàkúyà wọ́n bẹ̀rẹ̀ náà fẹ́sìn tí wọ́n ní lamtari fún wọn aṣídàṣù báyìdẹ́kì ipe náà làwọn tó ṣe pé wọ́n lọ lè wọ́n kọ́ tán ní yọ zakamẹ́lẹ́ nígbà tí anabi sọ̀rọ̀ sọ́lámù kú àtàwọn tó ṣe pé bédè àwọn àbí ìṣe tí ọlọ́wọ́n Islam tó dé ipò pípé ó sọ so àwọn tó sọ pé àwọn tí wọ́n láwọn yọ zakamẹ́lẹ́ pé náà ni wọ́n ń sọ ikú mi pé àwọn ẹni yẹn anabi sallallahu alaihi wasallam ó dá wọn mà náà ló fi ní pé ah iná ń bí wáyà mi ò tẹ̀ ń sọ pé tó ní pé asuhabi asuhabi pé ah àwọn sọ̀rọ̀ bá mi làwọn eléyìí àwọn tó bá mi sọ̀rọ̀ tó bá mi àwọn mọ̀lẹ́kọ̀ ọ̀dá wọn ló pé innaka la tadri ma ahdathu ba'dak ah wọ́n ọmọ tó ti dálẹ̀ lẹ́yìn ìgbà tó lọ tán wọ́n ti padà wọ́n ti yí padà yányán wọ́n ti dì nǹkan mi látìgbà tó wà nabi sallallahu alaihi wasallam tí ti fi wọ́n kalẹ̀ ẹni pé ẹni ìsẹ̀yẹni pé lẹ́lọ́mí yazalu murtaddin ẹni ala adbarihim mundu faraktam bá tó fi wọ́n lẹ̀ wọ́n ti yí padà wọ́n ti gba bùnmí lọ́n ti wọn so anabi sallallahu alayhi wa sallam ó ní lòun fi wá máa wò pé á ah, àwọn ènìyàn yìí á jẹ́ pé wọ́n yìí sára mi anabi wa sọ pé fasuhqan fasuhqan kí tó bá rí bí ọ yá ẹ̀jìnà ẹ̀jìnà ẹ̀jìnà ẹ̀jìnà ẹ̀jìnà so wọ́n wà lé wọn jìnà so òun ni pé mùsùlùmí gbọ́dọ̀ jìnà sí ní tí a ń pè ní bid'a ó kéré ni ó tóbi ni kí yóò jìnà sí falladhi yu'minu bil yawmil akhir yìí <laughs> tó wà mẹ́nu ni? tán ní pé àti ẹni tí bídà rẹ̀ ọ̀ṣọ́ ní kẹfìrí náà ẹni tó bèèrè lórí bídà inú kaba yẹn náà ṣẹlẹ̀ sí àmọ́ àìmúmi hẹ́ọ̀dù yẹn yìí wọ́n túmọ̀ sí pé kẹfìrí ni ẹnu àǹfààní òǹgbẹ́ gbígbẹ́ wọn náà yóò kàn ṣẹlẹ̀ sí tó bá gbé tó bá ń gbé bá ń gbé náà ni gbé wọn gbé wọnú àlìjánà tí ó bá wọ náà ni tọ ìtí mùsùlùmí gbọ́dọ̀ wá nígbàgbọ́ tábà ń sọ pé mùsùlùmí gbọ́dọ̀ nígbàgbọ́ sí ọjọ́ ìgbéǹde alkiyama ìgbéǹde ìnígbàgbọ́ sí ọjọ́ ìgbéǹde alkiyama kò lè tí ì pé àfi kí yìí ó nígbàgbọ́ pé alahawd tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí torí pé kí ni lè anna nasa ishtaddu dhama'uhu fi yawm alkiyama li tul almawqif torí pé òǹgbẹ yóò lágbára ń jọ yìí nítorí pé ọlọ́wọ́n ọba yóò dáwọ ènìyàn dúró yóò dáwọ ènìyàn dúró ọlọ́wọ́n amú àwọn mùmíní yóò wá ní kí wọ́n lọ lè wọ bí omi yìí tí a lè sọ̀rọ̀ sọ́lámù kó wọn ọbẹ̀ láti pé kó bá lè sọ òǹgbẹ wọn di fúfúyẹ́ fún wọn mùsùlùmí gbọdọ̀ nígbàgbọ́ ipe ọjọ́ gbin alkiyama nǹkan tí ó ṣẹlẹ̀ ni ṣùgbọ́n kan náà gbogbo àwọn nǹkan tó ní ọjọ́ gbin alkiyama kú sínú tó kó sínú bí ọ̀rọ̀ hautan sọ yìí ìyẹn gbọdọ̀ gbà bẹ́ẹ̀ bákan náà yẹn sì gbọdọ̀ dájú sọ́kàn wípé anna thabitatun haqiqiyya wípé ọ̀rọ̀ tó ṣe pé ó fẹsẹ̀ múlẹ̀ ni tí ó sì jẹ́ òdodo bákan náà pé torí pé kí ni àwọn àdísì pọ̀ lóríṣiríṣi tó wá nípa rẹ̀ nùsùnà nàbì sallallahu alaihi wasallam so inú àwọn ọ̀rọ̀ tó ṣe kó sì pamọ́ ni tán bá ní alladhina yu'minuna bil ghaib ikú àwọn tán nígbàgbọ́ sí tó pamọ́ ara ń tó pamọ́ òun náà ni ọjọ́ ògbìyànjú ṣùgbọ́n kan ara tó tún pamọ́ jọ́gbìn alkiyama òun náà ní ẹrù haudu tá à ń sọ yìí mùsùlùmí gbọdọ̀ gbà ní ó jẹ́ kí n ti ń jẹ́ imaniyan kó pé so àǹfààní wo láwa rí níbi ọ̀rọ̀ haudu tá à ń sọ yìí lẹ́yìn ìgbà tí ó bá jẹ́ pé àǹfààní pé nígbàgbọ́ sí tí ó mọ̀ jẹ́ pé yẹn nígbàgbọ́ sí ọjọ́ gbìn alkiyama ṣùgbọ́n kan náà àǹfààní tí ó rí mbẹ́ gidi á yóò pé ìjìnà sí ẹ̀sìn tí anabi sọ̀rọ̀ ó ṣe kókó tó bá ti ń ṣe nǹkan kan tí wọ́n bá ti ń wádìí rẹ̀ tó wáyé takò tí Ànábì sallallahu alaihi wasallam mú wá kí wọ́n ti yà fi kalẹ̀ bí a èmi ò ní bá yín ṣe léyìí bó ṣe léwu káwọn èèyàn ti pẹ́ nídìí rẹ̀ tó bó ṣe léwu kí nǹkan yẹn kó gbajúmọ̀ tó kọ́dọ̀ èèyàn ní ẹrú ẹni tó bá nígbàgbọ́ ipe Ànábì sallallahu alaihi tó bá dijọ́ gbin al yóò fẹ́ kó àwọn èèyàn wọnú láti inú ọ̀hẹ́wùdù rẹ̀ ní pé inú àbàtà láti lọ lé mú mi wọ́n sì máa lé àwọn èèyàn padà à ẹnìyẹn yóò bẹ̀rù ipe kan wá dáhùn náà padà tó yóò kó ẹjọ́ gbin alkiyama yìí ọlágbára ju ogun tí bá ń ṣe láyé lọ tura lomi yóò ní òun ò lè fi gbéda tó bá ń lẹ̀ táwọn èèyàn ń ṣe nílùú àbí tó ń ṣe nínú mọ̀lẹ́bí wọn yóò lòun lè filẹ̀ torí pé wọn fẹ́ kí wọ́n sàn lẹ́nu wọn fẹ́ kí wọ́n dá wàhálà lẹ̀ sínú lọ́rùn àmọ́ tó ẹ bá ń bá bídẹ́ àlọ àgbákò tó padà ṣẹlẹ̀ síyàn níjọ́gbìn dàlùkìyàmọ̀ yóò le ju ní ti ń ṣẹlẹ̀ ní ilé ayé yìí lọ ẹjẹ́ kí wọ́n fún wa ní àpèjúwe kan ẹnìkan bẹ òun náà jẹ́ ó ti pẹ́ nínú kìnà bídíà yìí wọ́n fi síbẹ̀ náà ní àwọn bàbá rẹ̀ náà bídíà náà ní tí wọ́n fi tọ́ wọn oríṣiríṣi tó dá bídíà náà fi kéwú màtúṣà wa yá pẹ̀lú àánú ọlọ́wọ́n ọba ọlọ́ni kí ìmọ̀lẹ̀ súnà kọ́mọ̀tàn sínú ọkàn ẹni yìí pẹ̀lú àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tí ń yí ẹni yìí tí ń yí ẹni yìí wọ́n ń pa ohun kankan kankan kankan tì òṣèjá làbí má so lẹ́yìn náà tí wọ́n bá fẹ́ kírun irú ibi tí ó ga lọ́tọ̀ ọ̀ra wọn lẹ́bù rẹ̀ so ipe kọ́mọ́jẹ pé ibi kan ga ju ibi kan lọ so èmi ni tí bá ti ṣe la ilaha illallah tán kírun tán oníkan stop rẹ̀ nígbà kálukú máa dá àsìkárò rẹ̀ ṣe ní ọjọ́ lásán níjọ́ jimá. oníbó ṣe di pé àwọn kejì ń jọ kanu níjọ sátidé tó tẹ̀lé ní gbogbo mọ̀lẹ́bí bá kóra wọn wá wọn bá bẹ̀rẹ̀ sí ní bú wọn sọ̀rọ̀ sí gbé ẹ̀ e ní n tó ṣẹlẹ̀ ní pé kókó ọ̀rọ̀ àwọn òní pé àwọn fún ọ ní ọ̀fà méjì nínú kò fi ìmáàmù yìí lẹ̀ fáwọn àbí kò sì máa ṣe gbogbo àwọn yìí fi lọ mí wọ́n á ní kó pé àdúrà méjì lẹ́nu nídìí bẹ̀rẹ̀ báyìí máa bẹ̀rẹ̀ ọ̀run kọ́ lọ́run kó mú ọ dúró lérè òdodo yìí tó bá kan náà kó ṣiṣẹ́ ọkàn àwọn ẹni yìí náà rọ̀ so mo ní ìmọ̀nà tí wọ́n kọ́ nìyẹn so tó bá tún yá apàrà tó máa sọ àwọn nǹkan mi tí mo fẹ́ lù mẹ́ gangan ó ní pé irú ẹni yìí tó bá lọ lè gbọ́ sí wọn lẹ́nu níbi tọ́ àti lẹ́tọ́ ikú wọn halẹ̀ mọ́ bẹ̀rẹ̀ nínú àwọn ìmọ̀ wọn wá fún ní ọ̀sẹ̀ méjì sórí gbogbo súnà tó ń ṣe òun àwọn kọ́ fásitì tó dẹ́lọ́lẹ̀ lẹ́yìn náà ọ̀ fàtẹ̀sùbà ma fàtẹ̀sùbà lẹ́yìn náà ọ̀ ma dákẹ́ gbandimọ́lásùbà ma dákẹ́ pé èèyàn ni pé níbi kùnú tó máa ń ká so bákan náà ẹ àwọn ọ̀gbọ́ kọmọkà sàlátì Fatima ma kà á tí wọ́n sàn lé àwọn kíní kalẹ̀ fún wọ́n ní gbogbo táwọn lé kalẹ̀ fún ọ yìí inú kó fọwọ́ mú àfi kò sì fi mọ́mọ́ àwọn kalẹ̀ inú kó mọ́ sí àfi kò fi mọ́mọ́ kalẹ̀ so ìgbà tó di pé wàhálà yìí pọ̀ wàhálà yìí pọ̀ ó sọ fún wọn olóhùn gbọ́ tí yín dá òun gbọ́ tí yín òun fi gbogbo àwọn nǹkan òun wọ́n mọ̀ sí ogun tẹ́lẹ̀ kó wọ́n ṣe wọ́n mọ̀ jẹ́ ìmọ̀mù sùn so irú eléyìí ní sùn tápẹ́ ni tí ó dá lójú pé à kí máa ṣe dédé kánábí ò lé mi padà níjọ́ gbìndàlùkìyà máa ń torí pé ń wá ìyọnu tí so a ìnígbà so túmọ̀ sí pé ẹni tí kìíní yẹn bá yé tó yé tó sì dá lójú tí ìmọ̀ nìyẹn jókòó lẹ́mìí rẹ̀ pé tó bá di ní ọjọ́ gbẹ̀ndẹ̀ kìyàmà anabi sallallahu alayhi wa sallam yóò kó àwọn àyè kan láti lọ lẹ́mú mi bákan náà wọn á lé àwọn akẹ́padà níjọ́ yìí sùúrù ẹni yẹn kò ní kọ́ láti pàbídé àti pẹ̀lú gbogbo tó bá lè kó ṣẹlẹ̀ kò ní kọ́ láti fi jẹun pàbídé àyè tì pẹ̀lú ogun tó bá lè kó ṣẹlẹ̀ pé ẹnìkan ní yóò máa fẹ́ràn mi ní ẹnìkan ní ò ní fẹ́ràn mi ní ẹnìkan ní ó bú mi ní ẹnìkan ní ò ní bú mi ní kò ní sí ti ọkàn nítòsí àkàn náà ni pé kọ́lọ̀ wa subhanahu wa ta'ala kó mọ́ bùn kí anabi kọ́ mọ́ léwu padà káwọn màláíkà mọ́ léwu padà lẹ́yìn anabi sallallahu alaihi wasallam níbi haud níbi tó tún ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọjọ́ gbẹ̀ndàl kìyàmà al-imam ibn taymiyyah وطن الإيمان بالصراط وصفته ومكانه قال المصنف رحمه الله والصراط منصوب على متن جهنم وهو الجسر الذي بين الجنة والنار يمر الناس عليه على قدر أعمالهم فمنهم <clears throat> من يمر كلمح البصر ومنهم من يمر كالبرق ومنهم من يمر كالريح <clears throat> ومنهم من يمر كالفرس الجواج ومنهم من يمر كركاب الإبل ومنهم من يعد عدوا ومنهم من يمشي مشيا ومنهم من يسحف سحفا ومنهم من يختف خطفا ويلقى في جهنم فإن الجزر عليه كلاليب تخطف الناس بأعماله شيخ الإسلام تيمية wọ́n nínú àlàyé táwọn tó fẹ́ ṣe fún ẹni tó wá bá wọn tó wá bèèrè pé kí ni àkídà alìsúnnàtí wàljàmáà kí ni àkídà alìsúnnàtí wàljàmáà òun náà ni tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ sọ̀rọ̀ ẹni pé tí ó ṣẹlẹ̀ níjọ́ gbẹ̀ndẹ̀ kìyàmà asirọ́t ntọ́pẹ̀ ní sọ́rọ́t òun náà ni afárá ẹni pé bíi kání jésìrún àwọn jásìrún òun náà ni bíi bridge ẹni pé ibi tí yàn gbà kọjá lérí rẹ̀ lọ síbi kan gbàtí anabi sallallahu nínú ní Sahih Bukhari anabi sallallahu alaihi wasallam ó ní ẹni àsọ̀rọ̀tù yìí ikú jẹ́ nǹkan kan tó ṣe pé ń yọ ọyọ lẹ́yìn náà ó tún wá wẹ́ bí irun eré ṣùgbọ́n kan náà ó sì wá mú bí blade ẹni pé bí blade tó mú fẹ́lẹ́fẹ́lẹ́ gan ṣùgbọ́n kan náà tí wọ́n á ní tí wọ́n máa ń yọ̀yàn tẹ̀rẹ̀tẹ̀rẹ̀tẹ̀rẹ̀tẹ̀rẹ̀ sanabi sallallahu alaihi wasallam àbí sheikh islam tèmi àwọn ni mansubun ala matni jahannam ipe wọ́n wá gbé asratu e wọ́n wá gbé lé òkè wọ́n nà kalẹ̀ ni pé wọ́n wọ́n nà kalẹ̀ sí orí jahannam wọ́n pé jahannam wà ní sàlẹ̀ asratu yo wà ní òkè rẹ̀ wa huwal jisru wọ́n ní jisru alladhi wọ́n ní afárá yani òun ni afárá tí ń jẹ́ afárá ni bridge alladhi bayna aljannati wan nar òun ni ń bẹ láàrin aljanna àti iná yẹn ni pé afárá yẹn náà lè yàn tọ̀ lè yóò fi dá aljanna afárá yẹn náà lè yàn tọ̀ lè yóò fi wọnú náà Allah subhanahu wa ta'ala oúnjẹ kún yí wa ike wa in minkum illa wariduha kò sí ẹnìkankan nínú yín ẹgbà ibẹ̀ kọjá púpọ̀ mẹ́dámà ní ọ̀gbà ibẹ̀ kọjá kò gba ibẹ̀ kọjá gbogbo ọmọ ẹ̀dá máa ibẹ̀ kọjá kò sí ẹni tí ó firi pé a èmi mi ò ní gba bẹ́ẹ̀ o furi pe a emi mi o ni gbabe o amo innama warada an-nasu kulluhum yatamathalu fi mururihim ala hadha as-sirat ولكنه ولكنه ورد صراحة في السنة في أحاديث متفق عليها محققة yẹni pé ó sì wà ní hadith Ànábì sallallahu alaihi ipe gbogbo ń náà ni ó gbà kọjá so kò sí ẹni tí ó ní pé èmi ò ní gbàbẹ̀ àmọ́ ìgbàbẹ̀ yẹn ló kọ́ yàtọ̀ síra wọn dé kò ní jọra wọn anabi sallallahu alayhi wa sallam ìgbà ń ṣàlàyé iná tí wọ́n gbé àsọ̀rọ̀tù lélẹ́rí ó ní ní abẹ́ àsọ̀rọ̀tù àìpé ní abẹ́ àsọ̀rọ̀tù ní iná yẹn wà àmọ́ iná níwájá ìgbé bí ẹni pé à ń pe iná kí ń pè ní à ń iná ṣe pé tí ó títí bá tẹ́ lọ straight èèyàn mọ̀ wá wo ibì kan bẹ́ẹ̀ kú mi wà mẹ́ tí yẹn bá ń rìn tí yẹn bá débẹ̀ ó sọ pé kò sómi má ìyẹn máa ń ṣẹlẹ̀ lásìkò tí oòrùn bá mú tí yẹn bá ń wo kan tí tọ́ tẹ́ lọ ní orúkú mi wà mẹ́ ni ìwà ní bá omi má <clears throat> bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ ṣe wá design iná níjọ́ yìí tí àwọn ọmọ aná tí wọ́n bá ń di pé wọ́n dá wọn dúró tán tọ́lọ́mọba pín wọn pé ẹ̀yin nkálukú kó gba ibi tó bá nígbàgbọ́ sí kó gbà lọ ẹni tí ń sin òòṣà yóò bá òòṣà lọ yóò tẹ̀lé wọn ẹni tí ń sin ṣéwù yóò bá ṣéwù lọ ẹni tí ń sin oríṣiríṣi nǹkan tó náà ń sin nkálukú bá tiẹ̀ lọ ìgbà tó bá ń tẹ̀lé wọn lọ àwọn ọmọ náà tí ìnira bá wà mú wọn wọn wà ní àwọn fẹ́ mú mi bẹ̀rẹ̀ lọ́wọ́ tí wọ́n sọ fún ọ pé àwọn mọ̀láìkọ́ sọ pé ẹlọ́dẹ mú mi ṣe nǹkan ń wò ló kankan yẹn wọ́n rò pé omi ni tó bá ti ní káwọn bọ́ síbẹ̀ báyìí yóò máa jẹ́ inú náà ni wọ́n máa bọ́ sí tó láti yẹn. ọlọ́run bá wá ní yamurru nas àìṣèkò islam tèmi àti yamurru nas ala qadri a'malihim nípa àwọn èèyàn wọ́n máa kọjá lórí sọ̀rọ̀ ọ̀tún yìí bi qadri a'malihim bí iṣẹ́ rí wọ́n bá ṣe máa yẹn ni pé ìkọjá rọrùn yóò dá lórí bí iṣẹ́ rí yẹn bá ṣe pọ̀ tó ìkọjá ìnira yóò dá lórí bí iṣẹ́ rí yẹn bá ṣe kéré máa yẹn ni pé ní iṣẹ́ rẹ bá pọ̀ bí iṣẹ́ rẹ ṣe pọ̀ tó náà ni ó ṣe kọjá ṣókè ní fàmílì ọmọ ẹ̀yẹ mọ́rùrù kàlámù ìlbàṣọ́rọ̀ ẹlẹ́lómi tí ó bá kọjá yóò kọjá bí ẹni pé yẹn ṣẹ́jú yẹn ṣẹ́jú báyìí ṣẹ̀pẹ́ yìí nìkan kò wọ́n ṣẹ́jú sí ya wọ́n pẹ́ à yóò kẹ́mọ̀ wọ́n pé ń bú ní mọ́ wà yìí ó ti kọjá lórí sọ̀rọ̀ tún ti ó ti bára rẹ̀ ní aljanna tí kọ́nà kúrò ṣàfihàn sínú rú àwọn báyìí so wà mí ní ọmọ ìyẹn mú kẹlbàrọ̀ ẹlòmíì náà àwọn kọjá gẹ́gẹ́ bí ìtìmá ṣẹmọ tí ń jẹ́ ìtìmá tí ó jọba rọrọ̀ tí bá ń ṣe pàrọ̀ tí pé ibi iná yẹn ọ yọ so òun ni tí ó sọ wọnú padà tí ó yọtú sí tí ó ṣẹ́jú tó sì wọlé padà ẹ rí i pé òun ò tó ń yá tó kéèyàn ṣẹ́jú kéèyàn yà so àwọn mi ò kọjá bẹ́ẹ̀ náà so wà mí ni òun mọ ìyẹn múru kẹrí ẹlòmíì bí atẹ́gùn ló tiẹ̀ fẹ́ kọjá tiẹ̀ nípa atẹ́gùn fẹ́ náà ni wà mí ni òun ìyẹn múru kẹrí fárọ̀sẹ̀l jawad ẹlòmíì ò kọjá bí ẹṣin ẹṣin tó ní agbára tó pé ó ṣàrí kọjá lè kan fíì. ومنهم من يمر كركاب الإبل ẹlòmí ò kọjá bí n tó gun rànkúnmí ṣẹ̀pẹ́ rànkúnmí ọ̀yára tó ẹ̀sìn ومنهم من يعد عدوا ẹlòmí ò tiẹ̀ máa rákò ni yọ̀ọ́ rákò ومنهم من يعد عدوا ẹlòmí ò sáré pagiri lọ yẹni pé yẹn sáré yẹn kọjá lérí nǹkan ومنهم من يمشي مشيا ẹlòmí ìrìn ni ó rìn ẹ̀rí pé ẹni tí òun sáré kọjá òun iná ràn òun náà àmọ́ náà nígbà tí bá ń ràn òun fi ó ti lọ yóò padà rí sàmà pé iná sááràn òun kọ́lá mẹ́rin hadithi mi nù kitabu tawhid yìí ipẹ́ lómi yóò kọjá àmọ́ àwọn ẹ̀gún tí ń bẹ nínú náà sọ̀rọ̀ tí ní ó ké sọ̀rọ̀ tí yóò ti lálàṣe rẹ̀ àwọn ẹ̀gún náà pè ní àwọn tó kó wọ́n wọ́n pé àà ah, ogun yà ń ṣe ya ogun ṣe fàyà nìkan tó pé yóò máa rí ìpè á kìkìní ọmọ ìlàlà sí ara wọn gan kankan sórí ẹni tó bá sáré kọjá wọn àbáwọn tó ṣe pé bóyá orin kọjá abẹ́ni tó ṣe pé oun tiẹ̀ ń fà tí pé òun fà ní fífà ní ẹni tí ń rákò sọmọ ike rákò yóò máa rákò lórí jahannam lórí sirat tó ṣe pé jahannam ń bẹ nísàlẹ̀ tó ń fẹ́ tí ń jò wà mí ní wọn máa ń yakhtifu khatfan fayulqa fi jahannam ẹlú mi tó ṣe pé jahannam àwọn àwọn àwọn ẹ̀gún ẹ̀gún sọ̀rọ̀ tó yọ fà yọ jábọ́ yulqa fi jahannam yóò wá já sínú náà jahannama fàyín jisra nítorí kí ni afárá tà sọ yẹn pé sọ̀rọ̀ tó ń àlẹ́ yìí ó ní àwọn ẹ̀gún àwọn ẹ̀gún tàkítọ́fù náà sábẹ́ àmàlì tó pé ẹ̀gún yẹn ni ma já àwọn èèyàn ni o ma fà wọ́n bíṣẹ́rí wọn bá ṣe máa bíṣẹ́rí wọn bá ṣe sì fà kalẹ̀ sí so náà ni irú ọjọ́ yìí tọ́wà lé wọnú bukari wa Muslim ọjọ́ yìí gangan náà yóò ti ṣe pé ìgbà kíkiri yóò tó ṣẹlẹ̀ àsìkò náà ni ọlọ́run sọ̀rọ̀ pé ojú òun yẹ ọmọ ìdí nàdírọ̀ nípa àwọn ojú kan yóò tutù yìí yóò tutù yẹn ni bí àwọn tẹ̀ ní rí wàhálà kankan àwọn ò ní gbọ́ wàhálà kankan Eh, kí ló ṣe wọ báyìí ní àkọjálù kí a sára ní àà ẹ̀yìn wọ́n ní ọmọ kankan so ni ó dé bẹ́ẹ̀ iṣẹ́ rèèyàn náà ni ó dé bẹ́ẹ̀ so bẹ́ẹ̀ sì níbi iṣẹ́ búyàn bá náà ṣe ma àìtẹ̀lé súnà nẹ́bí sallallahu alaihi wasallam ìyapò kí ìmọ̀ ọlọ́wọ́ bá lọ́wọ́ ìyá aláìgbọ́rọ̀ sí ànẹ́bí sallallahu alaihi wasallam lẹ́nu yóò di pé yóò mọ fàyàn kalẹ̀ yóò ní ríbi lọ gbára yàn lálàṣe ẹni tó bá bọ́ sínú náà ibẹ̀ náà ló ti bọ́ sínú náà nírú ọjọ́ yìí anabi sallallahu alayhi wa sallam ó ní ọlọ́run ọba yóò wá pé gbogbo àwọn mẹ̀dámẹ́nìyàn nígbà tó bá gbé tó bá pè wọ́n tán yóò sọ pé gbogbo ẹ̀yin tẹ́ mọ̀ pé ẹ bá ń sin òòṣà ẹ bó sá lọ àwọn yìí wọ́n bó sá lọ pé ẹ̀yin tẹ́ ń sin lágbájá ẹ bá lágbájá lọ wọn kálukú yóò anabi sọ débi pé ẹni tí bá ń sin àgbélébù wọ́n bá gbélébù lọ ẹni tí ń sin àwọn wọ́n bá àwọn àyẹ̀ni pé àwọn òòṣà oríṣiríṣi yóò bá lọ tó àná ìṣòro sálàm ni pé yóò aṣẹ́kù àwọn mùsùlùmí àtàwọn alùkìtàb ọ̀bàrà min alùkìtàb nípa àwọn kírísítẹ̀nì àtàwọn jíò so lẹ́yìn ìgbà tí kírísítẹ̀nì àti jíò bá tábà wà táwọn ọlọ́wọ́ ni ẹ̀yin tẹ̀ ń sin ànábì Ìsá ọ̀yá ẹ̀yìn lọ báyìí so àwọn náà wọ́n wà gbígbà lọ wọ́n bọ̀ pẹ̀lú àwọn tó ń tẹ̀lé anábì tẹ́ ń pè ẹ̀yìn sáàlọ́ wọn lọ́mọ ẹni àwọn ìtẹ́lẹ̀ àwọn tẹ̀lé anábì Musa àwọn jíù tó ní Uzairu lẹ́yìn pè lọ́mọ ọlọ́run ọya ẹkùnrin ilẹ̀ àwọn náà wọ́n lọ lè bọ́ sínú ìyá tiwọn yóò wá ṣẹ́kù àwọn mùsùlùmí àwọn ọmọ wa retí tí ó ṣẹlẹ̀ so lẹ́yìn ìgbà tí wọ́n bá retí nǹkan tí ó ṣẹlẹ̀ so wọ́n wá ohun kẹwàá sọ fún yín wá ẹ̀yìn orí ìgbà lọ wà ní àhàn gbogbo àwọn tí wọ́n lọ yìí ọlọ́run tí wọn làwọn bá lọ́run wọ́n ti bá gbòmí àwa ń tiwa àwọn ọlọ́run mi mùsùlùmí ọwà ń bẹ́ẹ̀ mùsùlùmí tó jẹ́ mùsùlùmí gidi Munafiki, mùsùlùmí náà gbogbo wọn náà dùn síbẹ̀ wọ́n dùn síbẹ̀ sùlẹ́yìn gbà wọn lọ́wọ́ subhanahu wa ta'ala yóò wá ní pé ọlọ́run wa jáde sòtí wọn kálukú bá rí ọlọ́run ọba tán ọlọ́run wa ní pípé ǹjẹ́ dá mi mà kí lè fi dé mi ọlọ́run ọba mà àwọn èèyàn ní pé àwọn ìyẹn ni pé mímọ̀ táwọn mọ̀ wọn lọ́wọ́ wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó yàtọ̀ sí mímọ̀ táwọn rí ọlọ́ni kí ni mímọ̀ ta kọ́kọ́ wọn ni pé njẹ́ tó lọ́wọ́ bá ń fún ẹnìkọ̀ọ̀kan wa ní àdéhùn nígbà tá a fi wà ní ẹ̀yìn nàbí Allah Adam alayhi salam tí lọ́wọ́ bá ní wa idha akhadna min adam min zuhurihim dhurriyyatahum wa ashhadahum ala anfusihim alastu bi rabbikum qalu bala shahidna tolúwa ni mo fi gbogbo àwọn ènìyàn kalẹ̀ ní kí mo fọwọ́ wọ́ ànábì Ádámù lẹ́yìn báyìí gbogbo tí ń jẹ́ ọmọ ẹ̀dá mọ̀nìyàn gbogbo wa wá síwájú òun ọlọ́wọ́n bá òun wá fún aládìyẹ ní kó kálukú lórí ọlọ́wọ́n bá níjọ́ òun níjọ́ tọ́lọ̀ bá tún wá tún yọ jáde níjọ́ gbin alkiyama òun kálukú mọ́ wá ní pé a ipe olúwa o rírí tá a rí ọlú ni ó yàtọ̀ sí rírí tá a rí ọ ní ìgbà àkọ́kọ́ so lẹ́yìn ìgbà yẹn lọ́wọ́ wá sọ ntí ẹfẹ́ fi dé mi ọlọ́run bá mọ̀ wọ́n wà ní à táwọn bá ti rí àwọn ọmọ nǹkan táwọn fi dá ọmọ ọlọ́run wà sí ojúgun rẹ̀ fún wọn yóò mọ̀ yóò ṣẹ̀fọ̀ à ń sa kain tó wọ́yọ̀dọ̀ ẹ̀wọ̀n náà ilẹ̀ sujudi fala yastati'un tolúwa bá sí ojúgun rẹ̀ báyìí gbogbo àwọn tó jẹ́ mùsùlùmí òdodo anabi sallallahu alaihi ó ní gbogbo wọn yányán ni wọ́n kàn forí kalẹ̀ fún ọlọ́run ọba àmọ́ àwọn tí wọ́n jẹ́ mùnáfíkì tí wọ́n náà dú pẹ̀lú àwọn mọ̀mìnì ń jọ òun wọ́n làwọn fẹ́ ṣe wọ́n ní ríṣẹ́ ẹ̀yìn wọ́n fẹ́ forí kalẹ̀ ẹ̀yìn wọ́n dùn pangada ni sójọ́ yìí làsíbí ó tupẹ́ ah sẹ́yìn mùnáfíkì rè so lẹ́yìn gbà wọn lọ́wọ́ ni wọ́n yẹ kọrí sínú ìyá tí ń lẹ̀ lọ́gbàáyà tó náà ni olóòbá ń sọ pé wujuhun yawma'idhin nadhiratun so ìyẹn ni pé gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ni nǹkan tí yóò ṣẹlẹ̀ ní ọjọ́ gbẹ̀ndẹ̀ kìyàmà tí Olúwa subhanahu wa ta'ala tó ń ṣàlàyé fún wa pé yóò ṣẹlẹ̀ òun náà ni pé mùsùlùmí sì gbọdọ̀ ní ìgbàgbọ́ pẹ̀lú rẹ̀ tí ìgbàgbọ́ yìí ìgbàgbọ́ yìí tó gbọdọ̀ jókòó gẹ́gẹ́ bí ọ̀rọ̀ asrat tí a ń ṣàlàyé rẹ̀ gbọdọ̀ takùlá káyà kí báwo tó wá ní wọ́n tó wá ní gẹ́gẹ́ bí wọn kíní kankalẹ̀ ká máa rìn kọjá lé rẹ̀ wàláhì tí wọ́n bẹ lé ní ìdí yẹn bá ní iye méjì lérí rẹ̀ ìyẹn ń ṣe kìfìrí pẹ̀lú ọlọ́wọ́n ọba ni torí pé àdìsá nàbí sallallahu alaihi wasallam tó lálàáfíà náà ló fi ọ̀rọ̀ yín rinlẹ̀ ṣùgbọ́n kan àwọn ayẹ̀l Qur'an òun náà fi rinlẹ̀ olúwa ni wa in minkum illa wariduha kò sí ẹnìkan kan nínú yín ẹ gba orin náà yẹ kọjá ní tẹ́sí fi gbà kọjá náà ni as-sirat súnà ni mùsùlùmí kò gbọ́dọ̀ ní ìtakò bó ṣe lè kó ma nípa ọ̀rọ̀ as-sirat nínú àwọn tó wà já sínú náà òun náà ni tó bá ṣẹ́rí pé nínú àwọn mùsùlùmí táwọn tẹ̀ ti jẹ́ ẹni tó jẹ́ lẹ́bọ àbẹ́ni tó jẹ́ kínní gbogbo ẹbọ wọn tí wọ́n ń ṣe òun tó ti níbi tí wọ́n bá lọ ẹni tó ṣe pé òka náà ní fi ń ṣẹbọ pẹ̀lú ọlọ́wọ́n ọba òka náà ni yọ tẹ̀lé wọn náà jọ ẹni tó ṣe pé òkúta níbi ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run òkúta náà ni ó tẹ̀lé wọn náà ẹni tó ṣe pé ṣéwù kan níbi ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba tó gbà pé ṣéwù yìí bí mo ṣe lẹ́mọ́lé ìṣọ́ ọlọ́run ni ìyẹn ni pé ìṣọ́ ni ṣéwù yóò máa ń sọ ni àbí mo ṣe lẹ́mọ́ra mọ́tò yìí mọ́tò yìí aburú ní ṣe àbí mi gẹ́gẹ́ mo ṣe gbé kọ́ ara mi yìí aburú ní ṣe mi tó bá dé wí nàlẹ́ kìyàmà ọlọ́run ni ọ̀yá ìrọ̀lẹ́ bẹ́ẹ̀ ti ń jẹ ọlọ́run ọba yín tẹ́ lọ́lọ́run ẹ má tẹ̀lé lọ so wọ́n sì tẹ̀lé wọn wọ inú ná sórí eléyìí náà ni mùsùlùmí ló fi gbọdọ̀ dúró pẹ̀lú ọ̀rọ̀ àkídà rẹ̀ bó dúró pẹ̀lú ọ̀rọ̀ àkídà rẹ̀ mùsùlùmí tó ṣe pé ìmọ̀nì rẹ̀ bá lágbára gbogbo ìgbóná iná tà ń sọ yìí kódà ènìyàn kò ní mà kódà kò tẹ̀ ní mà pé kò ní fura mà pé nǹkan kan ṣẹlẹ̀ kọ́dà ẹnìyẹn kò ní mọ̀ kó ń kọjá lórí náà torí pé kí ni ń bẹ nínú àwọn ọ̀rọ̀ míì tó ṣe pé wọ́n látẹ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam tí anabi sọ pé ọlọ́run màláíkà ọmọ sọ pé juziya mu'minun qad utfiya naruka yẹni pé wọ́n ni ìwọ mùmínì kọjá iná rẹ̀ àti pààrẹ yẹni pé nígbà tí mùsùlùmí bá fẹ́ kọjá nù tí wọ́n bá wò pé gbọ́lágbà wọn yàrá náà ni yọkàn gbóhùn ni pé kọjá ń tiẹ̀ kò sí pé bóyá wọ́n ní wàhálà kankan yọkàn gbóhùn wọn kàn kọjá lọ tiẹ̀ náà ni so bẹ́ẹ̀ náà ni ẹni tó bá jẹ́ ẹni tó ṣe pé ó jẹ́ pò kí aláìgbọ́rọ̀ gbogbo ohun tí ọlọ́run ní kó ṣe kò ní ṣe so tó sí pé bí wọ́n ṣe pa òfin ọlọ́run ọba máa ń jọ yìí bí wọ́n ṣe pa á mọ́ òfin ọlọ́run ọba máa ń lé súnà ni mùsùlùmí torí pé kí ni wàhálà tí ẹ bá lè kiri bọ̀ níjọ́ gbìnà kìyàmà wàhálà tí ẹ̀mí yẹn ò lè gbé láéláé ni gbogbo wàhálà tá a bá ń sọ ipò lè ṣẹlẹ̀ nílé ayé yìí àbí gbogbo gbádùn tá a bá ń sọ kò lè ṣẹlẹ̀ síyàn nílé ayé wàláhì tàláhì àfiwé kan ni ní ti ń jẹ́ gangan àbí bó ṣe gangan kò tiẹ̀ sí ṣàlàyé fún yàn torí pé ń bẹnu hadith anábì tánàbì nínú àlìjánnà àti nínú náà ìyà tíyàn ọ̀gbọ́rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìyà téyìn ò rírí bẹ́ẹ̀ nílá àlìjánà náà ń téyìn ò rírí nídẹ̀ẹ́rọ ọlọ́wọ́n ọba ńbẹ níbẹ̀ sunna ni mùsùlùmí nǹkan yìí lèyàn gbọdọ̀ kà kún iná lèyàn gbọdọ̀ kà kún ẹni pé àlìkìyàmà kàtí ó ṣẹlẹ̀ ń bẹ̀ iná lèyàn gbọdọ̀ bàyàn kí ó sì palẹ̀ máa iṣẹ́ rẹ̀ kalẹ̀ fún un torí pé kíni olùwàbá tó sọ bóbi pé ọmọ yóò ti ẹ̀rọ wa asuna wùlẹ́ ìkàrọ̀ fi kà ipe ẹni tí ó bá mójútó ẹ̀sìn rẹ̀ dáadáa tó ṣe pé ń tẹ̀lé anabi sallallahu alayhi wa sallam ní gbogbo nǹkan tí bá ń ṣe nínú ẹ̀sìn irú ẹnìyẹn tó bá jẹ́ gbìn alkiyama bí àwọn anabi ọlọ́run ọba ipò tí wọ́n wà ayé tí wọ́n wà ẹnìyẹn ní òdúró tì wọ́n tó dáwọn anabi ọlọ́run والصديقين وتن باولون با لودو والشهداء وتكو سيدي والصالحين وتن جن لودو yẹn ni kí bí wọ́n ṣe kọjá nílẹ̀ yẹn náà gbà kọjá níjọ́ yìí ṣùkọ́lọ́ kó ṣe àṣàánú fún wa kí n ti ń jẹ́ òdodo ọ̀rọ̀ yìí kọ́lọ́ kó mọ́ ṣàjẹ́ kó jókòó nínú ẹ̀mí wa torí pé kí ni tí kò bá jókòó èèyàn ó ṣe àgbákò níwájú ọlọ́wọ́n ọba ó lè yàn dára yẹn lẹ́bi kéèyàn wáyé yàn dára yẹn lẹ́bi pé èèyàn wáyé torí pé ẹni tí ò bá ní ìgbàgbọ́ sílò àwọn nǹkan wọ̀nyí kò ní sí aburú tí kò ní rọrùn láti ṣe kò ní sí aburú tí kò ní rọ̀ lọ́rùn àmì tó bá nígbàgbọ́ sírò àwọn nǹkan wọ̀nyí ó ń tọ̀ ń á yóò mọ̀ páyà láti máa ṣe àwọn nǹkan tí ò dáa àbí láti máa ṣàmójútó nítorí ẹkú ṣe nípa ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́wọ́n ọba torí ó ti mọ̀ pé ọjọ́ yìí ọjọ́ kan tó ṣe pé kò sí la yanfa'u malun wala owó sàǹfààní níjọ́ yìí kọ́dà venun ọmọ òsànfàní pé mo lọ́mọ tí wọ́n ràn mí lọ́wọ́ ilé ayé ìlọ́mọ ti máa ń ràn yàn lọ́wọ́ ilé ayé ìlẹ́yìn ti máa ń lo owó lówó ti máa ń ràn yàn lọ́wọ́ fún nǹkan tí wọ́n bá fẹ́ ṣe àmọ́ níjọ́ gbé nílẹ̀ kìyàmà kò sí nǹkan kan níjọ́ yìí tí wọ́n lè fi sọ pé yóò jẹ́ ìrànwọ́ fún mi illa min atallaha bi qalbi àfẹn tó ṣe pé ó bá ṣe kí ni ó bá wá ọ̀dọ̀ ọlọ́run ọba tó ṣe pé ẹ̀mí rẹ̀ máa tí ń jẹ ẹbọ tí ń jẹ kúfúrù kò sí nínú ẹ̀mí òǹtọ̀ irú ẹni yẹn òun ní orí wájú ọlọ́run ọba dúró ní ó rí àlìjánà ní ó rí ẹnẹ ibi tí ó gbà kọjá níwájú ọlọ́run nírọ̀rùn kọ́lá nàbí sallallahu alaihi wasallam bàtà nàbí sọ nípa kíkọjá òun níbòmí anábì sọ̀rọ̀ fún wọn pé alam tarau ila albark kayfa yamurru yarji fi tarafi ayn fi tarfata ayn anábì ní ẹ̀rí ni ìkàlẹ́ ọkọjá igbe ṣó rọrùn fún yíkẹ́ ìmúmúná ẹ̀mù bark ẹni pé tí mọ́tí máa ń ṣẹ́ yìí ṣe lè sọ ìṣẹ́jú tí fi ń ṣẹ́ tí ó fi wọlé padà á wọ́n ni kò sí ń tọ̀ ànábì ní bẹ́ẹ̀ ni ẹlòmí ò ṣe kọjá níjọ gbé ìdàlù kìyàmà so kí atẹ́gùn lọ kí wọ́n pátẹ́gùn fẹ́ yìí orí pátẹ́gùn lọ fẹ́ yìí so bá ní sọ̀rọ̀ sọ́làm ṣe gbogbo àwọn ipò yìí yẹn ni pé ipò táwọn èèyàn wà níjọ gbé ìdàlù kìyàmà iṣẹ́ rẹ̀ náà ni wa ká ká máa lékún ní iṣẹ́ rí subakana àwọn tó bá jẹ́ munafiki yawma yaqulu almunafiqina walmunafiquna walmunafiqat lilladhina amanu unzuruna naqtabis min nurikum qila irji'u wara'akum olùwàrùn tó bá dín jọ́gbìn alkiyama yẹn ni pé nígbàtí àwọn yàbá kọjá lórí àsìrátì tán ó wà nínú àwọn àyà ipe a wà tó fún wọn ní ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ yẹn náà ni wọ́n mọ̀ fi ń rìn láti pé wọ́n fẹ́ ń kọjá lórí àsìláàtì wọn tí a pé ìgbà tí a fẹ́ kọjá lórí nǹkan ìmọ́lẹ̀lẹ̀ yóò fi rìn lórí afárá turugbogbo yóò sokùnkùn so iṣẹ́ eré tó ń kálukú bá wá ń ṣe òun náà wà di ìmọ́lẹ̀ fún kálukú jọ òun lómi wò pé àsóhun ni yọkàn gbàgbé kọjá tiẹ̀ ni àmọ́ àwọn tó wá jẹ́ mùnáfìkì n ò ní rí bẹ́ẹ̀ gbà àwọn mọ̀láíkù sí mọ̀ tí wọ́n gbé kọjá kọjá kọjá kọjá àwọn ọmọ pé ń bo láwọn àgbà wọ́n kọ́ra àwọn kan táwọn lọ fíù fíù fíù pẹ̀lú ìmọ́lẹ̀ njọ́ ilá amúnáfikẹ́ wa ní pé amúnáfikẹ́ wa ní yẹkúrò múnáfikún wọn múnáfikọ́t àwọn tán jẹ́ múnáfikí tó pé ẹ̀sìn irọ́ ni wọ́n ń ṣe lé ayé wọn ò ṣe ń torí tọ́lọ́run wọ́n ma fi súnà nǹkan mínú wọn ma dánwò ní kọ́kọ́ wọ́n ma fi islamu hàn nǹkan mínú wọn ma dánwò ní kọ́kọ́ ruwan tó bá dijọ́ yìí almunafikun wal munafiqat wọn wà máa àwọn ènìyàn wọ́n sọ fún ọkùn kílẹ̀ rẹ̀ ríú wàrọ̀ àwọn mọ̀lẹ́kọ̀ sọ pé padà sẹ́yìn ẹlọgbà mọ́lẹ̀ tí náà níbẹ̀ wọn so ó túnmọ̀ sí pé olúwa ní tọ́bá tí pọ́n padà sẹ́yìn báyìí wọ́n bá fi ọgbà wọ́n bá dá ọgbà kan so ọgbà wọn wà jẹ́ ìdídí tí ó fi ṣí pẹ̀lú ikhlas tí ó fi bọ́ níbi nifaq ọlọ́kọmọṣà sí nírọ̀rùn fún wa ọlọ́kọmọṣà jẹ́ ká bọ́ níbi gbogbo àwọn nifaq àti ṣíríkù àti kúfùrù àti gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó kúbà níwájú ọlọ́run Thank you. どうも。 kí yàn fún yàn pé bí ju iye ọmọ báyìí lọ nítorí bí ọ̀rọ̀ sí ń rí nìsín ọ̀rọ̀ tí ò bá wọn ni ọ̀rọ̀ tí ò dá ni kódà nínú àdámọ́ èèyàn gan ọ̀tàkó ìfètòsọ́mọ bíbí ó yàtọ̀ sí ìfi àlà sí ọmọ tẹ̀nzílù nafs tẹ̀nzímù nafs lè kí wọ́n fètòsọ́mọ bí a bóyá tọmọ ibà di ọmọ ọdún mẹ́ta látòbí mi lè àbí tọmọ ibà di ọmọ ọdún mẹ́rin látòbí mi lè so èyí ń yàtọ̀ àmọ́ pé ìníbíjọ wọn mẹ́ta lọ ìníbíjọ wọn mẹ́rin lọ ìníbíjọ wọn márùn lọ nǹkan kí nǹkan ni ó tako Islam yányá so omi pé nìyẹn ti ń sọ náà ni pé Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala kò lè mójútó àwọn ṣé wọn náà lọ bọ́ra rẹ débi tó dé so kí wàá ní wọn bá yẹn lẹ́rù so náà bá ti jẹ́ kó yẹ wá pé ash-shaytanu ya'idukumul faqra pé èṣù yọkàn máa dẹ́rù sí báyìí bíbí ẹ̀ ń pẹ́ bí bẹ́ẹ̀ ṣe bẹ̀rù ọlọ́run òsì lẹ́mọ̀ wá bẹ̀rù yóò máa dẹ́rù òsì báyà bí yóò ṣe bẹ̀rù ọlọ́run òsì lẹ́lẹ̀ yóò máa wá bẹ̀rù kọ́dà ló bẹ̀rù òsì ju ọlọ́run ọba gan lọ wọ́n bẹ̀rù òsì ju ọlọ́run ọba lọ torí tẹ́ bá rí mi bí ń ṣe iṣẹ́ báyìí nítorí pé kò sáfẹ́ tó sì kó lè rówó tó akébẹ̀ ni bá ṣe ń ṣiṣẹ́ fún ẹ̀sìn ni àtàlìjánà ló ti máa àtàyé ló ti máa wọ àlìjánà rẹ̀ lọ́rùn so ni pé ìfàlàsí ọmọ bíbí kọ̀ bá mu ní tí mo fi ní pé kódà ibùn àdámà ọmọ ẹ̀dámà ni gan takò tó bá ní pé ó dá ọmọ mẹ́ta kúrẹ́ lóbi ó ti wá mọ́wọ́ lọ́wọ́ àtó yálà ọmọ mẹ́ta wọn bá kú tí wọ́n lọ́wọ́ bá lè ṣe bẹ́ẹ̀ tó kí lọ́wọ́ àṣẹ sẹ́sì tó wá máa wá ẹni tó tún ọmọ ya ọkọ ọmọ ya òkè wọn bọ́ ọmọ kíni abẹ́ lómi ní sinmi bímọ mẹ́wàá kí mẹ́rin sì kú mẹ́ kódà lómi tó ju bẹ́ẹ̀ lọ lè kú mẹ́ kó wá jẹ́ pé ẹnu wọn tí ó kú náà ló ti nílẹ̀ mi pé ẹnu wọn ti ń bínú tí ní pé kò bá mu ọlọ́wọ́n bá sọ fún wa pé ẹ má pa wala a awladakum khashyata imlakin ẹ má pa àwọn ọmọ yín nítorí pé ń bẹ̀rù nahnu narzuqukum tí wọ́n fẹ́ àwa là ń yín wa iyyahum àtàwọn náà àwa là ń bọ́ wọn ṣiṣẹ́ ìlú kí bẹ́ẹ̀ ni ń bọ́ra ni so abadan láíláí lai kí wọ́n ní irú àdìsọ́kàn báwọn tí wọ́n bá sì fún yàn bá lè ṣàlàyé fún pé ẹ wá ọ̀rọ̀ tẹ́ sọ yìí kò bá mu so kí wọ́n ṣàlàyé fún ìtọ́jú apẹ́ntì ọba lè ṣàlàyé fún ìgbẹ́rọ àti agbó agbó agbó ẹ̀yọ́ sì máa bá ti yẹn lọ tó wà ní àṣìṣe ah, sáàmù wa sáwàṣẹ́ yìí ni bàtọ́lọ̀ fún wa sáwàṣẹ́ ni kẹ́mi sọ pé kẹ́mi máa ń dújú ọmọ mẹ́ta lọ kíní kan ẹ̀yìn sáwàṣẹ́ ni so lẹ́yìn náà wà tó sọ pé àsìkúlé àsìkúlé àsìkúlé irú àwọn ọ̀rọ̀ yìí náà ni ó ní ẹwu kí wọ́n bá bímọ mẹ́rin nìsín ó ní irú òun nìsín ọmọ mẹ́rin láwọn lọ́sẹ̀ bí so òun sì wà níwáyà lẹ́bi ten kí òun gba owó tó ń gbà í pé òun tó ń rí pé òun ò rí bí ṣàbójútó àwọn ọmọ yìí bó ṣe yẹ kó yẹ nìkan mo ní òun ọ̀sùn ara rẹ bó ṣe máa nì so mo ní skul fa àwọn ọmọ rẹ sí ó lóun fi wọn sí federal clinic kan so òun fira rẹ wé àwọn tán olówó mo ṣe bí skul kan bẹ́lẹ́gbẹ̀rẹ̀ ní táwọn san 3000 naira 4000 kí ló tó fọ́mọ̀ rẹ̀ síbẹ̀ wọn so in tó ń ṣẹlẹ̀ ní pé a fẹ́ ṣẹ̀mí bí ṣẹ̀mí àwọn tí wọ́n ní owó lọ́wọ́ àṣìlò lọ́wọ́ bí wọn yíò wọ́n ajíká mọ́ wá fíìlì bẹ́ẹ̀ ni pé bóyá ọlọ́wọ́n kò ṣe dáadáa fún wọn lé ayé táwọn kálukú bá rán ń ṣe bó wàláyé kọ́lá kò ní kó níláàrí jù kankan tọ́lọ̀mbá ti kọ pé ìhun níláàrí àti tọ́lọ̀mbá ní kí ìhun níláàrí so níjọ́ kan lẹ́nìkan láwọn sọ rọ̀rọ̀ báyìí pé àwọn tí wọ́n ti indoctrinate ọpọlọ wọn náà ni wọ́n lẹ́nu yẹn wá ń sọ pé ah ń gbé ń sàmọ̀ sọ pé wọ́n fẹ́ àwọn méjì kìíní kankan kan mọ́ sọ bẹ́ẹ̀ olóṣèlú olówó lọ́gán pàbùjá lọ́wọ́ brọ́dà wọn ní ẹni òun sì gbẹ́sìn yìí wọ́n ti mọ̀ sọ̀rọ̀ yẹn tó bá ti wálé táwọn bá ti ṣe àwàdà ọ̀sán àmàṣọ́ ní kékeré wọn oníṣọ́ kan ló wá bí wọ́n pé à ìdákùn bọ̀dá onínàmù ẹ̀yìn àwọn alájì yìí ló nínú gbogbo àwọn alájì yìí ó dáwọn ọmọ ọkùnrin wọn tóbi mẹ́ta aláàbí kankan ló ní ọmọ ló ní onínàbà 12 ní ọmọ ìyàwó ẹlẹ́kẹ̀ẹ́rin

nkú sí ní fák sọ òun náà ni pé wọ́n ní àwọn aṣáwò lèyàn lè ṣe tí lè máa kú sí mùnáfìkì òun náà ni kí ọ jẹ́ pé ní ti ń bẹ lọ́kànyà ọ yàtọ̀ sí ní yàn ṣe tó le jù nù ní kó ikú àwọn amásálásí máa káwọn kan sọ̀rọ̀ lẹ́nu dé pé òun wá mọ́sálásí mùnáfìkì léèyàn tàbí kí wọ́n pé islam yìí akànṣedé ìsinmi ìbẹ̀ tó dáa jùlọ máa ti ń gbọ́ kí wọ́n á ní pé mìíràn ní sọ̀rọ̀ báyìí jáde lẹ́nu ìsìn wà nú ẹ̀mí rẹ̀ bẹ́ẹ̀ tó mùnáfìkì tó lágbára tó yẹ pé ìfihàn kó nínú islam tàbí kó jẹ́ pé ìyẹn ń dẹ̀kẹ́ kankan wò nínú ilé ní aburú ńláńlá tó yẹ pé òsì ní òdúró tó yẹ kọ́ bí pé ọyàn ní ọmọ ìwọlọ jáde bọta ní sọni alùsùnà ni pé kọlá àwọn ìṣògùn ìlú káwọn ìṣe kéde kan ó sì ní tí òun ń lé ó sì níbẹ̀ tó múnáfìkì tó lágbára nù tó náà ni múnáfìkì kéékèèké náà tó ń bẹ bí pé yẹn náà kọ̀ dáa àmọ́ wọn ò tóru àwọn etí aṣọ yìí ní so ní fákọlẹ̀ àmọ́ wọn ò irú tàwọn kọ́ tí tí wọ́n sọ ọ̀rọ̀ àbí irú mùnáfíkí nìsín kí ọmọ gbọ́ bóyá mùsùlùmí àti ẹni tí wọ́n jọ ní fàǹfà láàrin ara wọn kọ́ wa ni o ti wá gbọ́ gbọ́ àṣírí àwọn mùsùlùmí bá wọlé bá wọn ìfìrí nǹkan sí nǹkan plan nǹkan sí kíníkan nǹkan sí pé omi pọ̀ fẹ́ràn wọn nínú ntọ́lọ̀ lè ṣe wọn sórí yẹn ní fàkọ̀rọ̀ akọ́bàrò tó kúlù yẹn kó nù Islam wallahu a'lam náà lábẹ́ ìbéèrè sí lábẹ́ ìṣẹ̀pá catastrophic ṣé ìgbọ́ lọ́gbà pé yé báyìí. yọ̀n gbọ́dọ̀ ní mímú bímọ mẹ́ta mímú bímọ méje kódà ẹ̀bà. wọ́n mi pín tó bẹ́ẹ̀ lé ní tó bá kọfẹ́ bí wọn tó bá pé bóyá nìṣẹ́ tó wá bí dìde rẹ̀ bí yẹn kàtó láṣepọ̀ pẹ̀lú ìyàwó yẹn lọ́ba tó doyún ọ̀fẹ́ wọ́n gbọ́dá sí i tó ló ti fi limitations náà. No ẹgbẹ́ ẹ̀kọ́ bá ní agbára tí ẹ̀kọ́ gbogbo lọ́wọ́ ní oúnjẹ tí ẹ̀kọ́ lábàá tí àwọn méjì wá fún bí ẹ̀kọ́ ní oúnjẹ sí kò sí. kò sí tó burú mẹ́ àmọ́ kó wọ́n jẹ́ pé ń ṣe àtakò ayà wọn wọ́n jẹ́ pé ti ń bẹ lẹ́mìí rẹ̀ nù àwọn bóyá wọn ní ara rẹ̀ tó ló fi wò pé yẹn ah, ń dúró lórí ìyàwó kan yìí náà sí tó burú mẹ́ náà àmọ́ pẹ̀lú kọ́mọ́ ti pé yóò máa lè tọ́lọ́pọ̀lọpọ̀ olówó níyàwó méjì ẹlòmí ní àlè wọ́n ní ìníyàwó méjì kí ìyàwó ní nífẹ̀ẹ́ àmọ́ ìmọ̀ a, lè à so bẹ̀kẹ̀ fẹ́ ọ̀ kọmọ yàn lè náà yàn lè gba christians tí wọ́n bá kọ́lé kò sí tó burú mẹ́ lókun ìgbà tí ó bá ní máa dààmú rẹ̀ ó ti yé ìfẹ́ dààmú nulé yìí o ìfáriwo lórúkọ jésù tó bá fẹ́ sin tó bá sí ra wọn sí pẹ́lẹ́pẹ́ má ti ń gbọ́ orúkọ jésù lé mi gíní kankan kan o ẹmọ alù àbọ́mọlú agbó àbọ́mọ pàtàwọnú lè mi ìfẹ́ o àwọn ti gbọ́ bá ti lè mú iṣẹ́ lókùtọ̀ tó burú mẹ́ hmm. tó bá jẹ́ pé yàn bá ní skú tó yẹ pé káà kírísítẹ́n náà bá wá tó pán kírísítẹ́n náà wà ń bẹ́ àbíkẹ́ wọn ní kọmọ kọ́ ní sí àrùkẹ́ muslim àti kírísítẹ́n wà ń ní kọmọ kọ́ ní sí àrùkẹ́ tí wọ́n ah, kò wà advisable fún mùsùlùmí kọ́ lọ́wọ́ ṣe ló ń kọ́ bá wọn bẹ́ẹ̀ ni kò wà advisable Allahu a'lam sọ ẹlẹ́kùnmọ́ nǹkan jùlọ ní ọ̀nà subhanaka Allahumma wa bihamdika